Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. You gossip about me, but I'm silent. You attack me, but I'm silent. You disrespect and belittle me, but I'm silent. That's not weakness. That's wisdom that I'm exercising for the both of us. You're welcome. ẹ káàbọ̀ sí abala ìròyìn tó létí tí ní ìkànnì Ilefo TV báwo ti máa sọ̀rọ̀ nípa ọ̀dọ́ràwọ̀ òṣèré àti onígbà ìmọ̀ lóbìnrin Bùkúnmi Olúwaṣínà bí ó ṣe ń gbáradì láti rí i dájú wípé òun gba AMVC ọdún tó ń bọ̀ lọ́wọ́. mo wà lára àwọn tí wọ́n àwọn nominate AMVC ní category best indigenous movie Yorùbá àti best supporting actor inú mi dùn ayọ̀ mi kún torí ọdún mẹ́fà sẹ́yìn ni mo ti rí nomination AMVC last tó kẹ́yìn àmọ́ bí wọ́n ṣe bí mo ṣe rí nomination yẹn mi ò tí ọwọ́ ẹnu wọlé ṣàlàyé bí mo ṣe bí ó ṣe rí lára mi tí a sì ti rí wípé ó wà lókèrè báyìí tó sì yẹ eré ìbílẹ̀ tó làmìlàaka tí àkọlù rẹ̀ ń jẹ́ ìlú àwọn èṣù nínú àwọn fọ́nrán tí Bùkúnmi jù síta tí òun ti ká lára rẹ̀ wá wò wípé eré ṣe kò kí ń ṣe ojú lásán is padà bákan náà arábìnrin Bùkúnmi ti tẹ̀síwájú láti sọ̀rọ̀ báyìí lédè gẹ̀ẹ́sì bó sọ wípé Ibrahim Shatta said something this morning he said acting is spiritual for some people and the word action is like a beacon for the spirit to possess them I didn't understand until now they gave me the word of all this incantation when we were about to shoot this thing up until now I no know how I take carry am I no even know how I dey talk everything I no even sabi everything I dey talk but man I love this job. Anytime I'm working with Ibrahim Shatta, it's always an opportunity to learn something new. Òun náà ni ọ̀rọ̀ tí arábìnrin Bùkúnmi sọ. Àmọ́ tábánikà wò dáadáa rí pé láti ìgbà tí Bùkúnmi ti wọ agboolé òṣèré láti ní onírúurú àwọn àrà láti ọwọ́ rẹ̀ tó sì mú kí ó máa gba AMVCA bákan náà eré rẹ̀ tí ó ṣe jàǹkárìwọ̀ eré yìí ti wá di nǹkan tó yẹ pé Ọdúnladé Adékọlá gan gba ife ẹ̀yẹ AMVCA ní títí ọdún yìí tí wọ́n ṣe kọjá ṣùgbọ́n wọ́n ti ń gbáradì láti rí dájú wípé arábìnrin yìí ó tún ṣiṣẹ́ tó làmìlaka láti yẹ fẹ́ni tí yóò gba ife ẹ̀yẹ AMVCA títí ọdún tó ń bọ̀ sẹ́yìn gbọ́ lórí ikú olóúnjẹ òfò ẹ gbọ́dọ̀ ṣé kó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ nílẹ̀ mi náà ń jẹ́ ṣé bí bí ṣe rí rè ǹjẹ́ òní mo fún yín lóúnjẹ tí gbogbo yín mẹ́jẹ̀ kò burú wọ́n náà yìí mo fẹ́ bú ọ ní nǹkan ni omi ti ń wò mo rò pé rí màmá rẹ kù. bí bá lù ọ lóògùn ọmọ kọ́tọ́ ìbú mi nínú olóògùn àdúgbò rẹ. àjà gbóhùn Ṣàngó gbóhùn Ọ̀ṣun ọ̀dàrà gbóhùn ẹ gbóhùn mi lẹ́nu o kíkọ ayé kọ́kọ́ mọ́ lè pa mí kárùn ayé kọ́kọ́ mọ́ lè gbé mi dè nílẹ̀. ewọ ewọ ìgbà worowóró ajá lájà ń kóró ẹnì kan gbọ́dọ̀ gbóhùn dùgbẹdùgbẹ lájà. àwùrúkú mọ̀dá gbà á ni wọ́n rán ni wọ́n rán lọ́jọ̀kú bàbá wọn yàn kú ìyá wọn Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.